ló yẹ ọ́ ẹ eh, pẹ̀lú tìmùtìmù Vitafoam lè eh, oríṣiríṣi ló wà fún ìgbádùn rẹ divan sofa baby cut àti bẹ́ẹ̀ lọ ayé mà ti dára. ẹ múra sílẹ̀ fún gbé ayé tó dára bí ẹ ti ń gbádùn nínú ìrora òun yọ tọ̀mí tó peléke káàkiri nínú ibùgbé yín ní vitafoam dájúdájú ohun kan bẹ fún ìdílé gbogbo. pẹ̀lú vitafoam ayé ìrọ̀rùn là vitafoam ọgbọ́n tá a fi ń gbáyé.